mẹ́mẹ́ tó yẹ pé wọ́n máa post nǹkan èèyàn máa like ẹ̀ tẹ́yìn bá ti like ẹ̀ wọ́n máa fún yẹn lówó wọ́n ní sírú owó báyìí ṣé halal ni àbí haram. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. bọ́lá wọn lè dá wa ti ṣẹ̀ṣẹ̀ dá àwọn ọkùnrin òun náà ni kí wọ́n máa ń ho irun gbọ̀n wọ́n sì máa ń ho irun mú ṣùgbọ́n àwọn obìnrin ọlọ́run dá wọn yàtọ̀ sáwọn ọkùnrin lágbọ́n bí wọn kì í nírun gbọ̀n wọn kì í ní tìmú tọ́lọ́n bá wa ní kóbìnrin kan wà pẹ̀lú irun àti irun mú báwo ni ó ti ṣe máa ṣe àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà ọ̀pọ̀ sí méjì wọ́n bẹ nínú àwọn tó ń sọ pé kàn jù ẹ̀ ó sì wọ́ ọlọ́run pé kó wọn wá nìyẹn yóò máa jẹ́ sampo fún wa láti mọ̀ pé tó bá wọ́ ọlọ́run kò bá kí káwọn obìnrin náà máa hunrun gbọ̀n wọ́n máa hunrun mú gẹ́gẹ́ bí eléyìí àwọn kejì àwọn sọ pé yóò fa dànù nítorí pé irùngbọ̀n àti irun mú kò bóbìnrin mu kí náà wá fẹ́ fi irùngbọ̀n lẹ́sìn ẹ lọ fẹ́ fi hàn mọ́lẹ̀ sí so ṣùgbọ́n ewu kan wá wà nínú kíkọ́ máa fà nítorí pé gbogbo irun tó bá hù lára èèyàn téèyàn bá fi ń fà á mọ̀ pé yóò tún máa hù ni a jẹ́ pé tó bá ti lè fà pínrín yóò jẹ́ kí abẹ́fẹ́lẹ́ òun kó wà nítòsí ní gbogbo ìgbà gbogbo ìgbà tí mo gbọ̀nyìn bá ti yọ yọ̀ fà tó bá jẹ́ pé tìmú náà lọ yọ yọ̀ fà fífa rẹ̀ ọ̀nà pé yóò máa ràn lọ láti tún máa tètè wò òun náà wà ní jáfara pẹ̀lú abẹ́fẹ́lẹ́ rẹ̀ tó bá ti fi sílẹ̀ náà sísun tó burú mbẹ́. ilé ìtawà sàlẹ̀ sàmbẹ́ òun náà ní kókó fi sílẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́run bá ti ṣe ní kó yọ fún un. irun mú tó bá yọ fọkùnrin ìsìláàmù nípa máa dínkù báwo wá ni tó bá yọ fófin ìgbà sí ní kọ́mọ́ fọwọ́ kàn ọlọ́run máa dín kù gẹ́gẹ́ bọ́ pọ́kùnrin náà ti ṣe máa dín tiẹ̀ kù ní ọmọ tó bá fa àkọsẹ́ lọ́hùn. wọ́n ní àwọn pages lórí social media wọ́n máa ń sọ bẹ́ẹ̀ pé ẹ láìkẹ́ kẹ́ ẹ sì ṣíàrẹ̀. àwọn apọlọpítà máa ń ti ń láìkẹ́ táwọn ń ṣíàrẹ̀ náà ni wọ́n mọ̀ fún àwọn lówó eléyìí tó bá dájú ìpè like and share yóò máa bí kó wọ́n máa wọnú àkáǹtì yẹn tó sì jẹ́ pé ìwọ náà láǹfààní láti lọ sínú page tó like tó share yẹn ìfìlẹ́yìn ìgbà tí wọ́n náà ní data data kan yìí sì sọ̀fẹ́ rírà ni wọ́n máa rà kódà bí iléeṣẹ́ gaasi mi létí bá fún yàn ní data ọ̀fẹ́ wọ́n yìí ṣe iléeṣẹ́ fíṣẹ̀bìlì la ìwọ ti kọ́kọ́ ra nǹkan kan náà làwọn náà ṣe ń fún ọ ní ọ̀fẹ́ dátà ìgbà tó ti jẹ́ pé dátà tó rà ń ló bí kó láǹfààní àti like and share tó ń fi ń gbowó lábẹ́ òfin ọlọ́run kò tọ́ torí pé tẹ́tẹ́ lélẹ́yìn ẹ̀ jẹ́ lábẹ́ òfin ọlọ́run. jazakumullahu khair níbi tí a máa pè sí ọ̀nà ni zero eight zero eight six zero one six five four one lẹ́ẹ̀kan sí zero eight zero eight six zero one six five four one. hello. hello sọ́ọ̀tà. wàhálà ìsàbùlà kí ló kọ́ ìmọ̀ rẹ̀ tí ń pè ó. ó kọ́ mi ní ọláwọlé sábà ń bẹ̀rẹ̀ àti ìlú kíyèsà ìlú kàdáṣì kàdáṣì kàdáṣì. ok kí ni ìbéèrè yín. àpọ̀ta ah, àgbẹ̀ mi eh, eh, eh, ah, ah, pé nípa àlàyé usman kúrò ṣàlàyé pé yá ìbàdí ẹlẹ́ni ọ̀pọ̀ àlàǹkóṣe ní rọ́ṣpọ̀tì ní àyè. àyè nígbà yìí àyàkà tó báwo ni ìyẹn máa ń ṣe ṣe àgbẹ̀rí àwọn àyà yìí pẹ̀lú àyà ọlọ́gbà ọ̀ṣun ọ̀nà bábà sọ pé yà láàyùká tó lọ òun náà ṣẹ̀dí lẹ́wọ̀n sí àhà làhà mà kẹsẹ̀bẹ̀ wà lé ìhà mà kẹsẹ̀bẹ̀ ṣé ìtọ́jú àbá rí pé ìtọ́jú yàn fi àwọn ara ẹ̀fà ni dọ́kùn lọ fẹ́. alhamdulilayi n ta gbọ́ nínú ìbéèrè rẹ̀ ọ̀nà nípò mọ́ àwọn àyà wa níbi tọ́lọ́ ẹlẹ́dàá ti pa wa ìpè ká máa tọrọ àforíjìn lórí àwọn ẹ̀ṣẹ̀ wa àti pé ká má ṣe jákàn níbi àti rí àforíjìn ìdáríjìn lórí àwọn ẹ̀ṣẹ̀ wa so bẹ́ẹ̀ náà lórí ọlọ́run bẹ́ẹ̀ lẹ́dàá wa ó máa ń tẹ ọwọ́ rẹ̀ ní òwúrọ̀ àbí ní ọ̀sán nítorí káwọn ẹni tó ń forùsẹ́ lọ nǹkan lè bá túbá ó sì máa ń tẹ ọwọ́ rẹ̀ ní òru nítorí káwọn tó ń fọ̀sán sẹ́lọ̀ nǹkan lè bá túbá ọlọ́run ọbẹ̀ lẹ́dàá ò ní yé ṣe báyìí títí tó ràn fi yọ gbàbí títí máa wọ̀ eléyìí túmọ̀ sí pé wọ́n ló ṣera rẹ o nígbà tó tọrọ àforíjìn tó ronú pé wàdà lọ sọ́dọ̀ ọlọ́run lórí àwọn àṣìṣe àtàìdá àti aburú tó ṣe ọlọ́run ọbẹ̀ lẹ́dàá ò sì ní yé gba tútú bá lópin ìgbà tásìkò ọ̀bá tí ìbọn mọ́ lọ́wọ́ nínú ìbéèrè rẹ náà ó nígbà wo làsìkò ọ̀bọ̀ mọ́yàn lọ́wọ́ àsìkò á máa lọ́wọ́ láyé yóò tún bọ́ lọ́wọ́ lálùkìyàmù bíbọ́ àsìkò mọ́ni lọ́wọ́ láyé ń bí òun náà ní tó wá náà àdìsí ànábì sallallahu alaihi wasallam ní ìtòfẹsẹ̀ rìn lẹ́tí Imam Muslim àti àwọn míì gbé jáde pé inna Allaha yaqbalu tawbata ahadikum ma lam yughargir ọlọ́run ẹlẹ́dàá wọn máa gba tútú báyìí lópin ìgbà tẹ́ ẹ̀ bá tì máa pọ̀ kakú lọ́wọ́ fáwọn pé nígbà tó ń sẹ́lọ̀n ara rẹ̀ yá dáadáa kò sì gbádùn jọjọ kí ló dé tó ní túbá kó ronú pìwàdà lásìkò yìí nígbà tó bá ti pọ̀ ń pọ̀ kakú lọ́wọ́ tọ́rọ̀ gan ti pàkàṣọ tí ò jáde mọ́ nígbà náà lọ́wọ́ a sọ pé mo fẹ́ túbá bákan náà ẹlẹ́ẹ̀kejì àsìkò tí ó máa ń bọ́ mọ́yàn lọ́wọ́ tíjọ́ gbẹ̀ndàlùkìyàmú ó ní í ṣe pẹ̀lú ijọ́ bá ti yọ gbabi títí máa wọ̀ kò sẹ́nìkan tí ó tọrọ àforíjì kan níjọ́ yẹn àbí tí ó pé mo ronú pìwàdà àbí mo ṣe ìmánì tí n ti ṣe tẹ́lẹ̀ tí ó ṣe láǹfààní torí ẹ̀ ẹnikẹ́ni tó fẹ́ túbá kó túbá kó tó di pé ń pọ̀ka kú lọ́wọ́ túbá kó tó di لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت باني أجي يا برو توبا سي توبا توبا àmọ́ tó bá ti túbá aláforíjìn lọ́lọ́n gbogbo ẹni tó bá ti túbá lórí àìdá àṣìṣe aburú tó bá ṣe wọ́n pa aburú àti àìdá yẹn rẹ́ kúrò nínú ìwé iṣẹ́ rẹ̀ bí ẹni tí kò ṣe ọlọ́run ọba ẹlẹ́dàá ò ní fi bí ọ́ léèrè mà torí pàdé sànàbì sallallahu alaihi wasallam sọ pé at-taibu mina dhanbi kaman la dhanba lahu ẹni tó bá ti túbá nínú ẹ̀ṣẹ̀ yóò dàbí ìgbà tí ọ̀sẹ̀ lọ ni torí rẹ̀ káwá sọ pé gbàdọ́ lọ́n ti sọ pé ó jìyà ń tọ́ bá ṣe ó jìyà rẹ̀ mọ̀nà tó bá ti tọrọ àforíjì àmọ́ ṣé wọ́n fẹ́ jìyà ni ó tọrọ àforíjì ṣáájú kó tó di pé ikú dé wá bọ̀ náà. hello. wàlẹ́kùn sọ abdulá kí ló kọ́ yín wọlé kí n pè ọ́. kí ni ìbéèrè yín. ìbéèrè mi aláwọ̀ kan ṣe wọ́n ní fún obìnrin kírun pé ká mọ̀ ló tọ́lù wọ́n fẹ́ ń bèrè pé àwọn wà nílé tó fẹ́ kírun tó bá wà sọ tó bá balẹ̀ tó ìwọ sọ tó nírò ìbéèrè ní ẹ̀ẹ́dẹ́ ti àwọn tí àwọn àjọ àwa tó máa ń ṣe fúgàmù lórí rẹ́díò bóyá bíi fúgàmù bí dọ̀tú wa ń ṣe èyí tó máa ń ṣe lórí rẹ́díò tó wá ní ìdílé yẹn tó ń ṣọ̀wọ́ ní pé bí àwọn tó ń ṣọ̀wọ́ pé òun eh, ṣe nǹkan tí ò dáa bí ẹni tó ṣe fúgàmù bóyá táwọn náà ti wá sí ilé rẹ̀ tó jẹ́ òbí rẹ̀ pé ìyẹn lè tọ́ ìṣòro pẹ̀lú pé ìmọ̀ṣẹ́ káwọn náà pé ìrọ̀ ìjàǹfààní wọn. ó ti yé ó ti yé alhamdulilayi ìbéèrè tẹ ṣe nípa pé wọn ní kí ẹ máa ṣe sọláàtì pẹ̀lú ìbọ̀sẹ̀ àkọ́kọ́ òfin ṣẹ̀rí ó sọ pé tẹ bá fẹ́ ṣe sọláàtì lẹ́yìn obìnrin kẹ́ wọ ìbọ̀sẹ̀ ṣùgbọ́n tófin ṣẹ̀rí àsọ ni pé tí obìnrin bá fẹ́ ṣe sọláàtì ó gbọ́dọ̀ bo gbogbo ara rẹ̀ tó fi dé òkè ẹsẹ̀ rẹ̀ òkè ẹsẹ̀ yín yẹn gbọ́dọ̀ bò àmọ́ àtẹ́lẹsẹ̀ yín ṣẹ̀rí ó pé kẹ́ bò tó bá jẹ́ pàṣọ gbàgẹ̀rẹ̀ tẹ́ wọ̀ ó ti balẹ̀ débi kó bo kẹsẹ̀ yín ó ti tó kò sẹ́ni tó ní dandan kẹ́ wọ̀ bọ̀sẹ̀ nítorí pé fẹ́ ṣe sọ̀láàtì àmọ́ aṣọ yín gbọ́dọ̀ bo kẹsẹ̀ yín ètò túmọ̀ sí pé ẹni tí máa ń ṣe sọ̀láàtì tó ró sọ bọ́ǹfò àbọ̀wọ̀sọ bọ́ǹfò wọn kàn ń tanra rẹ̀ dànù ló ń gbára gbóná onítàn ò tíì sin aṣọ yín gbọ́dọ̀ balẹ̀ kó bo òkè yín tí ó wá sí aṣọ tẹ́ wọ̀ tí ó bo òkè yín látòkè títí ń bọ̀ àjẹ́ pé ẹ lè wọ nǹkan kan sẹ́sẹ̀ yín tí ò ní jẹ́ kí òkè ẹsẹ̀ yín hàn síta tí nǹkan náà bá wá jẹ́ bọ̀sẹ̀ àjẹ́ pé kò burú. ìbéèrè yín tẹ̀sí lẹ́lẹ̀kejì pé tó bá kó àwọn obìnrin wọ́n máa ń ṣe àwọn ètò tí wọ́n ti ń la àwọn obìnrin ẹgbẹ́ wọn tí wọ́n ti ń la àwọn lọ́yẹ̀ nípa ẹ̀sìn Islam tó sì jẹ́ pé wọ́n ń bùkátà ẹni tí ó ṣe olùgbọ̀wọ́ fún wọn tí wọ́n ràn wọ́n lọ́wọ́ pẹ̀lú owó tí tẹ́ bá ràn wọ́n lọ́wọ́ sí ẹ̀sẹ̀ lọ. bẹ́ẹ̀ ni ẹ̀sẹ̀ lọ lópin ìgbà tó bá pé ní tó wúlò wọn sọ. So kìí ṣe sọkúsọ kìí ṣe kó ń parọ́ mọ́ lọ́wọ́ ń parọ́ mọ́ nàbí torí pé téèyàn bá mọ̀ mọ̀ sọ̀ tó bá mọ̀ nípa ẹ̀sìn ló ń fi ń ṣàlàyé ẹ̀sìn ó sì hàn pé o ò máa wíwì kúwe o máa sọ̀sọ́kúsọ wọ́n bùkátà ẹni tí ó ṣolùgbọ́wọ́ fún tó bá ṣolùgbọ́wọ́ fún wọn náà lọ́dọ̀ lọ àmọ́ ẹni tí ń wíwì tí ń parọ́ parọ́ mọ́ o bá fi lè ràn án lọ́wọ́ tó ṣolùgbọ́wọ́ fún wọn náà dáràn torí bí ó Wàhálẹ́kùn sọ́lá Abdullá Bàbá. Kí ló kọ́ yín bọ̀lẹ̀ tí ń pè ọ́? Mọ́nàtò Sáwọ́dì láti ìlú Èjìgbò. Kí ni ìbéèrè yín? Ìbéèrè mi ni ó gbé ìbéèrè náà ọ̀kọ́ ní kí ni èèyàn bá wà tó ti fẹ́ ìyàwó ọ̀pọ̀ tí ó sì di ẹ̀kọ́ rí rẹ̀. Ó ṣe é ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé ó ti rí múra láti ṣe ọ̀pọ̀ táwọn fámìlì ìyàwó ni wọ́n àti rẹ̀ di láti ṣe kò tí ì sí tó burú jù níbẹ̀ tẹ́sí ti bímọ fún ara wọn. kí ni nǹkan orí rẹ. kí ni nǹkan orí rẹ tẹ́ ní ẹ̀fẹ́ tẹ́fẹ́ san. kí ni nǹkan orí tẹ́fẹ́ san. ṣé sọdá àkílẹ̀ sọ. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì. ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ni pé ní kí ìyàbá ẹni tí méjì ọbẹ̀ kírun ó kí àtúbà ó wá ti yé ó ti yé ẹ wá ti wá fò pé òun ò tí kò rí kalẹ̀ àkọ́kọ́ tán kẹ́ẹ̀sì ìwé àpèfórí kalẹ̀ méjì nígbà nínú ààrẹ níbi ọba àkọ́kọ́ ọ̀wà tí kò fi forí kalẹ̀ lẹ́ẹ̀kí tó fi jìde tó fi wá kí ọba tó sálámà àtúnbà yẹn irú ẹni bẹ́ẹ̀ ní ọ̀run. alhamdulilayi ẹlẹ́yìn afẹ́yàwó ṣùgbọ́n kò tí ì san nǹkan orí rẹ̀ kí ni nǹkan orí rẹ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà sọ̀dáàkì ni wọ́n ní kẹsàn sọ̀dáàkì àìtí ìsan kò pé kómìnira ọmọ jẹ́yàwó rẹ̀ lópin ìgbà tó bá pẹ́ so igi àmọ́ ẹ̀ so igi ẹ̀ wá ń rọ́ọ̀lù ra yín ẹ̀ ń dáràn nù ẹ gbọ́dọ̀ so igi síso igi yẹn pàtàkì púpọ̀ síso igi sì máa wáyé pẹ̀lú kí bàbá ọmọbìnrin kó sọ pé òun fọ́ mo ń fún ọ níyàwó kí ìwọ ọkùnrin tó fẹ́ fẹ́ yà kó sọ pé ọ gba obìnrin náà níyàwó kẹlẹ́rìí méje ó sì jẹ́rìí tẹ́lẹ̀ ìbá ti wáyé igi ti so sọdáàkì yẹn dandan dandan ó san ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ so igi lórí pé kò ní sí sọdáàkì nínú ìgbéyàwó eléyìí tá a bá ti lè so yìgì lórí pé kò ní sí sọdáàkì ń yẹn ò so torí ẹ ẹ wá sọ wípé ẹ fẹ́ san sọdáàkì ìyàwó yín tó bá jẹ́ sọdáàkì ò kọ́ má jẹ́ kó àlàáfíà sí yín lórí ahọ́n o so ẹ fẹ́ san àmọ́ àwọn ẹbí ìyàwó ni ò tí ì ṣetán wọn ò ṣe tí ì ṣetán owó fún ọmọ wọn lówó tí ń tọ́ka sí owó ọ̀fẹ́ pọ̀ ọ̀fẹ́ wọn aláwọn ò tí ì ṣetán à o mo rò pé n ti ń sọ lẹ́rù ẹrù tá a máa san wọn lè ní kọ́ lọ mú sùn kínní kan wá kọ́ lọ mú kínní kan wá so gbogbo eléyìí so bóyá ń lò ó tí ì san àmọ́ sọ̀dáàkì dandan gbọ́dọ̀ san gbogbo èyí tí wọ́n ní kó mú sùn wá kó mú yàn wá so eléyìí náà lè wá bẹ́ sọ̀dáàkì tó bá jẹ́ pé o ti san ọ san fún wa nígbà tẹ́ ń so igi kó tó di pẹ́ so igi so eléyìí wọ́n máa túmọ̀ sí pé ara sọ̀dáàkì náà ni gbìyànjú kó tètè san tó bá sì jẹ́ pé ẹ ti so igi ṣáájú kó tó di kó súnmọ́ ìyàwó rẹ̀ àwọn ọmọ tẹ́ bá bí ń bẹ̀ àwọn ọmọ halal náà ni wọn ò níjọ́ máa zina wọn láwọn ń ṣe sọ̀láàtù àṣùbà ẹ̀ẹ̀kan làwọn forí kanlẹ̀ nínú rákà alákọ̀ọ́kọ́ àwọn ọ̀ràn ti forí kanlẹ̀ ìforí kanlẹ̀ ẹlẹ́ẹ̀kejì táwọn fi sálámà báwo ni ipò tí sọ̀láàtì wà sọ̀láàtì yẹn tẹ́ bá ti kó omi tẹ́ ti ṣe ẹ dìde láti tún mú rákà kan wá torí pé inú rákà alákọ̀ọ́kọ́ lẹ ti já ìforí kanlẹ̀ kan ẹ mú raka mi wá raka mi tẹ bá mú wa ní ọjọ́ lẹ́ẹ̀kejì níìsì ẹ bá parí sọ̀láàtì yín tẹ ẹ bá sálámà ẹ wá forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì àmọ́ tó bá pé nu raka ẹlẹ́ẹ̀kejì lẹ bá ti gbàgbé ìforí kanlẹ̀ ẹyọkan tẹ sì ti sálámà tẹ ẹ ti dìde ẹ forí mi kanlẹ̀ tẹ bá ti forí kanlẹ̀ ẹ sì tashahhud ẹ wá sálámà tẹ bá ti wá sálámà ẹ wá tún ṣẹ̀ṣẹ̀ forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì fún ìgbàgbé tẹ ẹ sí. Hello.

ẹni kí ni ìyàtọ̀ tó wà láàrin káfíìrì àti mùnáfíkì òfin ṣẹ̀rí àsọ pé tí orúkọ ọba ti jọra wọn ajẹ́pẹ́ ìtumọ̀ wọn náà yàtọ̀ síra wọn kàáfíìr ẹni tí ò gbọ́ lọ́wọ́ bá gbọ́ rárá tó gbogbo yẹn pé eléyìí ọ̀gbọ́ gbọ́ rárá rárá òun náà ni tutọ́ funfun jáde yàrá máa sọ fún wa pé mùsùlùmí lòun lójú ayé òun náà máa darapọ̀ mọ́ wa nínú àwọn ìjọsìn tá à ń ṣe nínú Islam ṣùgbọ́n pàápàá ti ń bẹ lẹ́mìí rẹ̀ ni pé òun ọ̀gbọ́ lọ́wọ́ ọba gbọ́ eléyìí ni wọ́n ń pè ní múnáfìkì kò sọ́nà tèmi àbíwọ̀ tá a lè gbà dá múnáfìkì mà àfi tí múnáfìkì yẹn bá fi ẹnu ara rẹ̀ jẹ́wọ́ bó ń kàn ń ṣe bí ìgbà tí mùsùlùmí lòun o òun ò fi tọ́kàn ṣe Islam dénúdénú o olóògbò ni lòun o òun tẹ rí i báyìí ọlọ́yàdé lòun o òun tẹ rí i báyìí ọ̀jẹ̀ dìran lòun o òun sì lè fi iṣẹ́ ọ̀jẹ̀ àwọn òun lè fi ṣeré o islam kínni so ìgbà aláwọ̀ àmọ́ múnafik àmọ́ àwa àní díngí tí máa sọ tó wẹ́ẹ̀dì nílá tá a fi lè dá ní bẹ lọ́kàn ẹnikẹ́ni mà tó bá hàn sí wa làwa máa fi ń dájọ́ àmọ́ tó wà nù gbáyà àwọn èèyàn sàtí máa pẹ́ nìkan múnafik múnafik so kò sí fún wa nítorí pé bó ló ṣe máa múnafik àfi tó bá jẹ́wọ́ fúnra rẹ̀ àfàwọn dáná bíi sallallahu alaihi wasallam ti tú àṣírí wọn láti ojú ayé rẹ̀ nígbà ayé rẹ̀ táwọn jẹ́ mùnàfíkì àmọ́ lẹ́yìn ikú ànábì ànábì ọmọ ti ń ṣẹlẹ̀ Ọlọ́run nìkan ló mọ̀ torí ẹ̀ eléyìí jẹba ẹni tẹ́lẹ̀ tó lẹ́yìn mùnàfíkì sẹ́yìn ó mọ̀ mùnàfíkì tẹ́lẹ̀ sọ́ni tó bá ti jẹ́ mùsùlùmí tó hàn sí wa pé mùsùlùmí rẹ̀ tó sì wà ń pò pé ń ṣe lè máa mú àtò lẹ́yìn rẹ̀ mọ̀ tí ọba ti jọ́sẹ̀ bọ̀ so tó bá sì hàn sí yín tí nǹkan mi bá hàn sí yín ẹ̀ ìpẹ́rù eléyìí ẹsẹ̀ mùsùlùmí gba náà lẹ̀ ní tò lẹ́yìn eléyìí jẹ́ bó ṣe jẹ́ ìbéèrè yẹn ẹlẹ́ẹ̀kejì eléyìí tẹ́ ẹ nípa pé kí sọ. Hmm. rò pé ti ṣe béèrè yẹn náà rí ẹni tó ṣe béèrè yìí náà ló ti ṣe rí káwọn èèyàn kan máa gbàsìkò ni fi ra program yìí tó bá rò pé fún ọ o ti béèrè ó ní ah, kí ni sí àfa ti béèrè rí a sọ pé ni sí àfa lọ kọ àwọn ọmọ ń Wàlékún sọ́lá Abdullahi Waka. Kí ló kọ yín bọ̀lẹ̀ tí ń béèrè? Láti. Ọ̀bọ̀jọ́. Kí ni béèrè yín? Béèrè mi ní pé bàtà ní pé téèyàn kára téèyàn bá tẹ èèyàn lọ́yẹ́ pé èèyàn lèèyàn tẹ gbogbo lọ́ọ́ ṣúgbà. Bọ̀ nígbà tẹ́nìkan wá sọ̀rọ̀ ẹnìkan lẹ́yìn ó wá ní pé ó gbọ́dọ̀ lọ sọ fún ẹni yẹn pé ẹni yẹn forí sí nǹkan òbí sọ̀rọ̀ lọ́ńtà tó tún wá lọ sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn tún wá da gbogbo lérò dọ̀nà ó wá di sọ́ta yẹn yẹn ǹjẹ́ irú ọ̀rọ̀ yẹn ṣé ǹjẹ́ ó yẹ kó tiẹ̀ sọ àbí ó yẹ kó kàn bẹ lọ́rùn àforíjì ni ìwọ sọ̀rọ̀ yẹn padà tún já fún ẹbí ó da ó ti gbogbo ẹ̀ irú ọ̀rọ̀ yẹn tó yẹ séèyàn tẹ̀ lẹ́tọ̀ọ́ láti ọ̀rọ̀ yẹn gbà tó tún mọ̀ pé kìíní. àwa náà kẹlẹ́nu wọ́ sọ ẹnu rẹ̀ nítorí pé aṣọ kálukú lọ ya táyì mójútó wa ya táàmù bá ẹni ẹlẹ́ni rántí ẹ̀ so ọlọ́wọ́ bá fẹ́ kéèyàn máa sọ̀rọ̀ ọmọlàkejì lẹ́yìn láì nítorí ọmọlàkejì ṣe tó bá yẹ ni tí ń sì ń dùn yìí tẹ́ ń sì ń wò pé kò yẹ kó ṣerú rẹ̀ lẹ́yìn ni rè ẹ̀ lọ́ọ́ bá ni ẹ̀ sì sọ fún pé nǹkan báyìí báyìí tó ṣe àmọ́ ká máa bàyàn jẹ́ lẹ́yìn ká máa pẹ̀gàn ká máa sọ ní tá a lè sọ lójú rẹ̀ lẹ́yìn rẹ̀ ní ti bàjẹ́ eléyìí báyìí ó túmọ̀ sí pé ẹni tí ń ṣe bẹ́ẹ̀ kò lérò orí tó pé nítorí dáadáa tiẹ̀ ni wọ́n bù fún tó bá ti jọ́ gbẹ̀ndàlùkìyàmù mélòó á ní dáadáa tá a rí sí tí ó fi jẹ́ pé àná làtún sánà bí wọ́n ti ṣe fi ṣe sàárà fáwọn míì bí èèyàn bá jẹ́ pé ẹnu rẹ̀ bá dúró ó ti jẹ́ fúra adìẹ yọ́sà máa sọ̀rọ̀ ọlọ́rọ̀ náà ni kò burúkọ máa sọ̀rọ̀ bàbá àtìyá rẹ̀ nítorí bàbá àti ìyá wa àwọn náà ló yẹ ká fẹ́ràn jù nínú àwọn èèyàn yàtọ̀ sí ọ̀gá wa anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam kò sì ní wù ọ́ kí bàbá rẹ̀ kó wọná ẹ̀bẹ̀ kò ní wù ọ́ kí ìyá rẹ̀ wọná tọ́ǹbà wa ń sọ̀rọ̀ bàbá àti ìyá rẹ̀ láì dáa sọmọ pé ládàá rẹ̀ wọ́n kàn mú fún wọn jọ gbèǹde ni eléyìí lè jẹ́ káwọn ọ̀rọ̀ náà lọ sọ àmọ́ bá jẹ́ pọ̀tà rẹ̀ ẹni tó ń bínú tó fẹ́ràn náà ló tún máa sọ̀rọ̀ rẹ̀ láì dáa wọ́n tún amúládàá tiẹ̀ wọ́n tún fọ́tà rẹ̀ a ò dáadáa tó eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ẹ wá ní wọ́n ní tẹ́ bá fẹ́ túbá ẹ lọ bẹ́ẹ̀ ni tẹ́ sọ̀rọ̀ rẹ̀ láì dá bẹ́ẹ̀ ni yàtọ̀ sí pé ẹ kábàámà lórí tó ti síwájú ẹ sì pinnu pẹ́ẹ́ ní pẹ́ gàmá bákan náà ẹ sì pa ẹ̀gàn tì nígbà tẹ́ ti fẹ́ túbà ní kíákíá so ẹ wà lọ bẹ́ẹ̀ ni tẹ́ ti pẹ̀gàn rẹ̀ ẹ ní kò forí jìn a ti mọ̀ yín pé tá a bá jẹ́wọ́ ń tá a fẹ́ni tá a ní kó forí jìn wá ń tọ́ dájú ni pé kò ní fẹ́ forí jìn wá nítorí pé ẹ̀yin náà ń kọ́ ó bá jẹ́ ẹ̀yin náà ló ṣe ẹ̀ nífẹ̀ẹ́ forí jìn torí ẹ̀ ń wá tí ó jẹ́ ẹ̀rọ náà lọ́njọ́ gbèǹde so torí ẹ̀ làwọn olùmọ̀ sọ pé tá a bá ti mọ̀ pé tá a bá sojú abẹ́ǹkò yóò túbọ̀ fọ ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ lójú pọ̀ ni so èyí tó dáa jù ní kákan sọ pé ìwọ lágbájá mọ̀ sí ọ́ o àfi kó o sì forí jìn mi o nítorí pé ó wù mí kí n rọ́nà lọ́njọ́ gbèǹde dákun forí jìn mi ìwọ sì ti ní lẹ́mìí rẹ pé gbogbo ọ̀rọ̀ rẹ tó sọ lẹ́yìn láì dáa lọ ń tọrọ àforíjìn lórí ẹ̀ tọ́lọ́n bá ti lè ràn ọ́ lọ́tọ́ bá ní mo foríjìn ọ́ a jẹ́ pé alihamudulilayi o ò bùkátà wa ṣàlàyé ní tó o ṣe lè fi jó àmọ́ tó ń bá ní dandan àfikọ́ ọ̀sán tó o ṣe fún mi torí mi ò rí pọ̀ ọ̀sẹ̀ so eléyìí èèyàn rọra ṣe sùúrù díẹ̀ so èèyàn tún padà wá bá a ní kó foríjìn mi mọ̀ sí ọ títí tí ó fi lóun forí jìn láì gbọ́ àlàyé sọ fún wa á tún ní sọ̀rọ̀ rẹ̀ láì dá mọ̀ lẹ́yìn eléyìí tó bá jẹ́ pé ó ní dandan àfi kó sọ fún òun kò sí tó burú kó sọ fún gbàtọ́ ipò náà ló fẹ́ dandan kò sí tó burú mo sọ̀rọ̀ rẹ báyìí báyìí báyìí mo ti pinnu pé nítorí ní dánrú ẹ̀wò mọ́ láyé èmi náà kí ni ìbéèrè yín. ẹ gbọ́ àgbọn tẹ́ ń sọ dáadáa àgbọn tẹ́ ń sọ dáadáa. alukur'an kẹrin. ok. okay. alhamdulilayi ẹẹ alukur'an ilé ìtòsíkọ ẹ̀rí ko ti já o ti ya ẹ̀rí ńlẹ̀lẹ̀ àbí ti wà lọ́dọ̀ yín bó láti máa ṣe bákan méjì ni nínú kí a mú kẹ súnná ṣe àjókù rẹ rú rẹ yẹn kẹ rí malẹ̀ kẹ bò malẹ̀ àbí kọjá pé òun gangan bó ti tó pé kò ní jẹ́ nǹkan tí sọtẹ́ bá ti ṣe bá nǹkan sun tó burú bá aṣíwájú Uthman ibn Affan radiyallahu anhu bẹ́ẹ̀ ló ṣe ṣe láyé rẹ̀ pẹ̀lú àwọn alukur'an ilé ìtúsí pé wọ́n gbàjọ lọ́dọ̀ àwọn èèyàn nígbà tí wọ́n pa aláṣẹ pé kí wọ́n kọ́ ní kíkọ ẹyọ kan èyí tí wọ́n pín káàkiri tí wọ́n wà lọ́wọ́ kálukú gbogbo ètò tí wọ́n wà lọ́wọ́ àwọn èèyàn tẹ́lẹ̀ wọ́n palẹ̀ rẹ̀ mọ́ lọ́nà tí òfin ní jẹ́ pé àwọn èèyàn ń lò ń lòkulò náà. Wàhálà sọ́lá àbúrà wọn. Kí ló kọ́ yín bọ̀lẹ̀ tí ń pè? Àti àwọn ọlọ́dún ọ̀sán fún wa lórí dáadáa. Àmín. Ìbéèrè àkọ́kọ́ mi ní àwọn oníṣẹ́ láti ọ̀pọ̀ sí àwọn òṣìṣẹ́ ìjọba akẹ́kọ̀ọ́ ní bísíǹsì mi ìjọ àwọn òṣìṣẹ́ ti ṣe sí agbóńdé tó sì jẹ́ ń sin ságbolé àkókò islam ọ̀faramọ́ kọjá pa gbolé lẹ́sìn òkú sí nítorí pé ọ̀tá kò fún ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa torí àwọn obìnrin tó wà nulẹ̀ báwo ni wọ́n sì máa lọ tí wọ́n máa bọ̀ bàtà nàbì sallallahu tó ní la'ana Allahu za'iratil qubur ọlọ́run láàánú àwọn obìnrin tí máa ń bẹ orí tẹ́ àwọn sì ti jẹ́ pé inú orí ga wọ́n ń gbé torí sàárè ti ń bẹnu agboolé yín òun náà ti lé lọ́gbọ̀n fi ebi kò kù tí wọ́n ọ̀pọ̀ náà ọgbọ̀n sì ní kọ́ pọ̀ kí wọ́n á lọ́ wá pọ̀ torí ẹ̀ ló sì jẹ́ pé ká máa sìnkú sílẹ̀ tiẹ̀ rárá ni ṣé gbogbo gbàtẹ́ bá ti gba ara àwọn sàárì àwọn bàbá màmá tí wọ́n sin ságbó lẹ́yìn kọjá ṣe náà lẹ́ẹ̀ máa ṣàdúrà fún wọn. bẹ́ẹ̀ ni ẹ bá ti kọjá gba ibi tó yọ orí tẹ́wà ẹ máa ṣàdúrà fún wọn lókùn àti wákò àwọn mùsùlùmí ni wọ́n sin síbẹ̀ sọ ọlọ́run ràn yín lọ́wọ́ bẹ́ẹ̀ ti ń lọ bẹ́ẹ̀ ti ń bọ̀ náà lẹ́ẹ̀ máa ṣàdúrà fún wọn torí ní orí tẹ́lẹ̀ wà eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ wọ́n lẹ́ni jẹ́ ṣiṣẹ́ ìjọba tí ń gbowó oṣù tí wọ́n ń ṣe bísínẹ́sì ní ìhà olẹ̀sìn Islam kọ̀ sí i ó ní í ṣe pẹ̀lú májẹ̀mú tọkọwọ́bọ̀ nígbà tí ó gbàṣẹ́ ìjọba iṣẹ́ ìjọba wà tó yẹ pé ìjọba wọ́n ti restrict ẹni tí wọ́n gbà ṣiṣẹ́ yẹn pé kò gbọ́dọ̀ ṣiṣẹ́ mi iṣẹ́ ìjọba sì wà tó ṣe pé ìjọba ò ká lọ́wọ́ dè láti má ṣiṣẹ́ mi ṣùgbọ́n gbà tí wọ́n ti ká lọ́wọ́ dè Islam ò ní sọ pé kó ká ara rẹ̀ lọ́wọ́ dè kó má ṣiṣẹ́ mi lópin ìgbà tí ó ti ní tara sẹ́mi ti ń ṣe pa iṣẹ́ ìjọba tó gbà ti ń gbowó oṣù lórí rẹ̀ lára so lábẹ́ bẹ́ẹ̀ yẹn tíjọba ọba wa sọ pé o gbọ́dọ̀ ṣiṣẹ́ mi ju eléyìí tó ń gbowó oṣù rẹ lọ eléyìí náà wàá túmọ̀ sí pé nídìí iṣẹ́ ìjọba tó ń ṣe tó ń ti ń gbowó oṣù kọ́ mọ́ wá kó àǹkárá kó léèsì kó gíní dààmú ọ̀sìn wá síbi iṣẹ́ kọ́ mọ́ polówó fáwọn akẹgbẹ́ rẹ lẹ́nu iṣẹ́ pé à èyí tá a tún gbé wá ni o èwo la rí sí i mélòó lẹ́ mú bẹ́ẹ̀ à ó ti ń fi tiẹ́ dí tìjọba tó ń gbowó oṣù òun ti fi ń di lọ́wọ́ ẹnu iṣẹ́ tìjọba lọ wà nísìn aago mélòó wọn lẹ́ẹ̀mọ́ close tó máa ń sọ pé aago mẹ́rin lẹ́ẹ̀mọ́ close lẹ́yìn aago mẹ́rin ni wọ́n náà wà lọ pàtẹ́ tiẹ̀ kìí ṣe pé ẹnu sẹ́yìn tí wọ́n ti gba àsìkò rẹ̀ yìí tó ń sanwó fún ọ lórí rẹ̀ náà ló ti wá máa pàtẹ́ tiẹ̀ tó bá ṣe bẹ́ẹ̀ ọjà ń bá a máa nà ẹlò ìjọba. ẹlò. aleykum salaam tula ọ̀rọ̀ kí ló kọ yín níbẹ̀rẹ̀ tí ń béèrè. muhammadu tafi láti fèkì gbóná ni. kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni ó pe ní ìsìn téèyàn bá wà téèyàn jẹ́ bí ológun nínú ìsìn tóbi ìtẹ́lẹ̀ yẹn pọ́ọ̀sì lọ́jọ́ lórí tí ẹ jọ nípa ẹgbẹ́ oṣù ọ̀sẹ̀ ládàjà ọ̀sẹ̀ ní àkọ́tàn gbogbo bẹ́ẹ̀. gbogbo tẹ́ ẹ sọ ẹ ẹ farabalẹ̀ wí. ẹ̀jẹ̀ ìyẹn máa ṣe kéèyàn dé bí ẹgbẹ́ mi kan tẹ́mi ẹ̀jẹ̀ ológun bẹ́ẹ̀. ok. tọ́wọ́ jẹ́ ẹ̀sìn ní ìsìn wọn ni alága wa yẹ gbogbo bẹ́ẹ̀ alága àti alága ní ìkànnì ẹ̀gbọ́n kátà ní ìtúlẹ̀ àwọn

bitcoin àwọn wá ní haram ni àwọn ṣe wọ́n wá ní ọ̀dà nígbà tó wá pẹ́ tí ó wo pé àwọn ò rí kankan sí wá ní pé wọ́n fẹ́ pọ̀ ló àmọ́ bitcoin ni o wọ́n lọ wá bí wọ́n ṣe tà pé sọ́dá káwọn gbà. ẹbí wọn náà ló ló lè. wàlẹ́kùn sábàlá kí ni ọkọ yín mo ní ẹbí béèrè o. orúkọ mi ni Mustapha láti ìlú Èkó. kí ni ìbéèrè yín. ẹ̀sà ìbéèrè mi ni pé kí ni àwọn nǹkan tí èèyàn tó lè ṣe tó bàbá kan pé ìyẹn lọ mọ́ṣáláṣí ó kó àgbè síbẹ̀ ó lọ gbogbo sàrà ìdí kan bàbá bàbá bàbá àgbè kí nǹkan ní ìbéèrè tó lè ṣe lẹ́yìn yẹn tí ó máa ah, jẹ́ iṣẹ́ olóore fún bàbá. àbá ti pé yẹn kó àgbè lọ mọ́ṣáláṣí kí ni téèyàn tó lè ṣe pé kiri. ó ti yé wọ́n ló ti yé ó ti yé ìbéèrè mi ìbéèrè mi. tó alhamdulilayi ẹni tí wọ́n ní kó wá sòwò bitcoin. òun wá mọ̀ lábẹ́ òfin ọlọ́run pé kò tọ́ wọ́n wá láwọn tó fẹ́ ràn án lọ́wọ́ nígbà tó oríṣẹ́ òṣè àmọ́ owó táwọn fi ràn án lọ́wọ́ yẹn náà àtàrà bitcoin tó oníkọ̀tọ́ làwọn ti rí sọ yẹ kó wọn gbà bí ó yẹ kó wọn gbà òun náà ti mà dáhùn náà ṣùgbọ́n àrùn ìtumọ̀ pé ń tún ṣe béèrè ẹ béèrè táwọn yẹn máa ń ṣe kì í ṣe pé nǹkan míì sáwọn náà àwọn náà ti ríran mà pé nǹkan ṣùgbọ́n wọ́n ń wá ẹni tí ó dá wọn lóhùn táwọn dà sí lọ́rùn pé tó bá dijọ́ gbèǹde o yóò máa sọ fọlọ́n pé wọ́n lọ èmi náà mọ̀ pé kíní yóò tọ́ o àmọ́ bàbá yìí òun ló sọ wípé kí n ṣe kò burú ó sì á burú lónìí <laughs> òtòrí ẹgbẹ́ tó bá ti ń bi léèrè ọ̀rọ̀ nípa ẹ̀sìn kórí kó mọ̀ dájú kó tó máa dáhùn torí pọ̀pọ̀lọpọ̀ fẹ́ kó bọ ni kì í náà mọ̀ pé tóun ń béèrè gbà mí ọ̀tọ̀ àmọ́ òun fẹ́ kó fẹnu kọ́kọ́ sọ pọ́tọ́ wọ́n wàá ṣe lórí ń tọ́ sọ̀n tí wọ́n wàá fẹ́ dà sí wọ́ lọ́rùn wọ́n tó wọn pé bitcoin kò dá fi ṣòwò bọ́ọ̀lù tí wàá lè dánú òfin ọlọ́run láti gba ìrànlọ́wọ́ tán fẹ́ ṣe fún ọ pẹ̀lú bitcoin tó kọ̀tọ́ so lẹ́yìn àgbà náà ẹni tó béèrè láti èkó tó ní yàtọ̀ sí kò wọ́n ràgé sí mọ́ṣáláṣí àbí kò wọ́n rẹ ní sí mọ́ṣáláṣí kí ni nǹkan olóore míì tó ń tún lè ṣe fún bàbá òun tó ti kú ti ládàá rẹ̀ ọ̀gbọ́n lọ́ba ọ̀pọ̀ bàbá rẹ̀ tí wọ́n ti ṣe hajj rí láàyè wọn bàbá ò tí ì ṣe hajj rí lọ bá wọn ṣe àmọ́ pẹ̀lú májẹ̀mú pé o ti kọ́kọ́ ṣe tiẹ̀ náà tó bá tún bá wọn ṣe hajj yẹn má ọmọ lórí hajj tún fi umra pẹ̀lú ẹ̀ ládàá rẹ̀ ọmọ lọ bá bàbá rẹ̀ nínú rẹ̀ òun náà ni pé bàbá rẹ̀ yẹn kó o sokun ẹbí wọn pọ̀ lẹ́yìn ikú wọn tó bá sokun ẹbí wọn pọ̀ lẹ́yìn ikú wọn àwọn mọ̀lẹ́bí tó ṣe pé tí ó sí ti bàbá rẹ̀ ó ti tán pẹ̀lú wọn má jẹ́ kí okùn ẹbí ọjà gbọ́wọ́ rẹ̀ nínú rẹ̀ òun náà tún ni pé àwọn ẹni tó jọ̀rẹ̀ bàbá rẹ̀ lójú ayé bàbá rẹ̀ àbí màmá rẹ̀ máa ṣe dáadáa sí wọn lẹ́yìn ikú bàbá àbí màmá rẹ̀ bàbá rẹ̀ ó máa tara rẹ̀ yóò máa rí ládàá gbogbo ẹni tí ó bá sì ṣe dáadáa sọ̀rọ̀ bàbá àbí ìyá rẹ̀ ọ̀rẹ́ bàbá rẹ̀ àbọ̀rẹ́ ìyá rẹ̀ yùn yóò ti torí dáadáa tọ́mọ wọn ṣe sí lẹ́yìn ikú ọ̀rẹ́ wọn yóò máa rántí ọ̀rẹ́ rẹ̀ tí ṣe bàbá àti àbí ìyá rẹ̀ kò sí tàbí ṣùgbọ́n àdúrà náà ni ó tún ṣe fún ọ. bákan náà àsọtẹ́lẹ̀ bàbá rẹ àbá àsọtẹ́lẹ̀ ìyá rẹ ẹ máa mú ṣẹ lópin ìgbà tó bá ṣe pé kìí ṣe pé àsọtẹ́lẹ̀ tó takùtọ lọhùn àbọ takùtà nàbì sallallahu alaihi wasallam bàbá rẹ màmá rẹ yẹn wàá máa tọrọ àforíjì fún wa wàá máa ṣàdúrà fún wa eléyìí ń bẹ nínú àwọn dáadáa tí wọn máa bá bàbá màmá rẹ ẹlẹ́karùn-ún òun náà ní sàrà tábẹ́ rẹ̀ làgé ń ra o lábẹ́ rẹ̀ lẹ́ni tó ọ̀rọ̀ àti mọ́ṣáláṣí sàrà ló ń ṣe fún bàbá rẹ̀ tó ara sàrà náà tún ni kó lè kọ́ mọ́ṣáláṣí kọ́kọ́ fún bàbá rẹ̀ àbí ìyá rẹ̀ ládàá rẹ̀ ọ̀lọ́ bá wọn lódindi wá àdúgbò òbí kan tómi bá ti ń jẹ wọ́n yà lọ́gbẹ́ bọ́ owó ọ̀tà síbẹ̀ yẹn pé o fi ṣe sàrà fún bàbá rẹ̀ ládàá rẹ̀ ọ̀lọ́ bá bàbá rẹ̀ lódindi kànga ló lè gbẹ́ gbẹ́ síbi tí ìyàwó mi bá ti ń jẹ wọ́n ládàá rẹ̀ bàbá rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣàánú àwọn ọmọ òrukàn ṣàánú wọn níbi tá a ti dá lékí ó lẹ̀ kọ́ lékí ó fún wọn kó wọn máa lọ kọ́ àwọn ọmọ ọlọ́mọ ní kí ó ń bẹ̀ gbogbo eléyìí ládàá rẹ̀ ọmọ bọ̀ yóò máa bá bàbá rẹ̀ wọ́n náà tún gbà ládàá ń bẹ̀ nítorí pé wọ́n ló ṣe dáadáa tó fẹ́ kí ládàá rẹ̀ lọ bá bàbá rẹ̀ wọ́n náà ní pòfo òní mòfo náà. hello Wàlékún sọ́ńtìlá wà kí ló kọ́ yín mọ̀lẹ̀ tí ń pè ó? Ẹ sọ̀rọ̀ sókè. Nẹ́tíwọ̀kì ọ̀dà o. Wọ́n ní pé ẹ̀dá kòtòrò ọlọ́run ẹni tí ó bí ọmọbìnrin. Ṣé bí wọ́n ṣe bí ọmọbìnrin kó tó di ijọ́ kejì rẹ̀ náà ni wọ́n fa irun fún un. Wọ́n sì tún dábẹ́ fún un. Sọ̀rọ̀ yẹn náà ni pé bẹ́ẹ̀ náà ni wọ́n tún dábẹ́ fún un. Hello. Àṣọ àyè alẹ́kùn sọ́tìlá rà kí ló kọ́ yín o níbo lẹ̀ sí ń pè. kí ni ìbéèrè yín. ìbéèrè rẹ wípé ẹni tó kú ó ti kọ bí ẹ̀sùn pé ogún lẹ̀ fẹ́ ọ ó wá ń dákọ̀ àwọn tí bẹ̀rẹ̀ fẹ́ ní ogún ìgbà tí wọ́n wá fẹ́ pé ogún gbogbo àwọn tí wọ́n dákọ̀ pé kọ́mọ̀ fún lágbájá ní ogún òun wọ́n wá padà ní ẹ̀yìn òkú tó yẹ dábàá alhamdulilayi ẹni tó bí máa bẹ̀rù kò sí ìyàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin wípé wọ́n fa orí fún ìkíní kejì wọn lọ́jọ́ keje ṣùgbọ́n dídábẹ́ òfin ẹ̀sìn Islam wọ́n sọ pé kí wọ́n dábẹ́ fọmọkùnrin ọ̀ràn yẹn ni àmọ́ dídábẹ́ fọmọbìnrin makroma àpọ́nlé lásán ni kìí ṣe pọ́nrán yẹn ìdí tí wọ́n sì gbà lérò pẹ̀lú dídábẹ́ nínú ẹ̀sìn Islam wọ́n yàtọ̀ sí dídábẹ́ eléyìí táwọn òyìnbó rí tí wọ́n fi ń sọ pé kí wọ́n má dàbẹ́ fóbìnrin mọ́ rárá rárá nítorí pé ìdábẹ́ eléyìí tó ṣe pé wọ́n rí yẹn islam gan fara mọ́ rárá dídábẹ́ àwọn firaahuna ni wọ́n ń pè firaahuna ṣe mùsùlùmí káfírin firaahuna so firaahuna musa káfírin torí ẹ̀ àwọn eléyìí irú dídábẹ́ tó máa ń ṣe ní egypt irú dídábẹ́ tó máa ń ṣe fáwọn obìnrin ní sudan wọ́n ń ṣerú rẹ̀ ní chad àwọn ẹ̀yà kan náà wà nàìjíríà bíi tó máa ń ṣerú rẹ̀ kódà àwọn tí èsè mùsùlùmí gan wọn máa ń ṣe òun náà ní kí wọ́n fa gbogbo awọ abẹ́ obìnrin dànù kò síbi islam ti sọ pé kí wọ́n fóbìnrin kan bẹ́ẹ̀ nígbà gbogbo abẹ́ wà dégbò yóò di pé ìgbà tí abẹ́ yẹn san kanko ni abẹ́ yẹn kò ní jẹ́ nǹkan tó lè ràn má lọ́nà tó ṣe pé ńgbà tóbìnrin bá fẹ́ bímọ kò ní rọgbọ kò ní rọrùn fún láti dá ọmọ ọ̀pọ̀ ọrú wọn ní Egypt àti Sudan tá a mọ̀ tó máa fẹ́ bímọ cs náà ń fi máa bímọ Islam sọ pé kàn dábẹ́ kankan fóbìnrin bẹ́ẹ̀ ń jọ́ kárí dídábẹ́ tí Islam sọ pé kàn dábẹ́ fóbìnrin òun náà ni idọ́ abẹ́rẹ́ tí máa ń dàbí ogbe orí adìẹ Islam ní kí wọ́n gé kínkínní níbẹ̀ kínkínní yẹn gan tí wọ́n bá rẹ dáadáa ẹ̀jẹ̀ gan ò ní jáde wọ́n nítorí pé wọ́n fi wọ́n fi jẹ́ kí ìfẹ́ àti pé ó súnmọ́ ni tí máa bẹ fóbìnrin wọ́n fi jẹ́ kó jẹ́ ìwọ̀ntúnwọ̀nsì fóbìnrin yẹn nítorí pé tí obìnrin tó máa fi idọ̀ rẹ̀ lẹ̀ bẹ́ẹ̀ kó kàn máa dàgbà bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin ni ló ṣe pé yọ padà fẹ́ yájá yọ máa fi abẹ́ rẹ̀ lé àwọn ọkùnrin ká pé kí wọ́n bò ń lò so Islam sì kọ ogun tí ó bá mú kóbìnrin ọmọ fira rẹ̀ wọ́lẹ̀ báyìí ẹ mọ̀ pé islam ti wá sọ pé zina haram ni èèwọ̀ ni so gbogbo tí ó bá gbé ni lọ sídìí àti ṣe wọ àjẹ́ pé islam yóò dínà rẹ̀ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ bàbá kan wọ́n ní kó tó kú ó ti pín ogún rẹ̀ ó sì sọ pé tóun bá ti kú o wọn gbọ́dọ̀ fún lágbádá tàmẹ̀dòdó làlàkàṣègbè ọwọ́ àṣẹlẹ̀ yìí pé àwọn ẹni tó ní kó mọ̀ fún lógún wọn pàpà fún wọn lẹ́yìn ikú rẹ̀ báwo làárín yẹn àárín ti wọ́ láti pìlẹ̀ ni ọlọ́run bọ̀ gbà fẹ́nikẹ́ni àfi tí ìbá ṣe mùsùlùmí lòun o ẹ̀hẹ́n tó bá ké káfíìrì ni sẹ́wọ̀n pé òfin ọlọ́run nípa islam làwọn ń ṣàlàyé bí mùsùlùmí ò lè pín ogún rẹ̀ kó tó kú kí lọ́mọ tó fi lẹ́yìn ìgbà tó bá kú kí lọ́mọ tí ó kún árísìkì rẹ̀ lẹ́yìn ìgbà tó kọ àkọọ́lẹ̀ bí wọ́n ṣe pín ogún rẹ̀ kí lọ́mọ tí ó dínkù ta lọ́mọ tí ó ti kú nínú àwọn ẹni tí ìwọ ń kọ bí wọ́n ti ṣe fún lógún ta lọ́mọ tí ó kún wọn torí ìyàwó rẹ̀ lè wà nù wọ́n lè rò ọmọ kan ní bọ̀ kọjá méjì kọ́dọ̀ ó lè jẹ́ mẹ́ta ó lè jẹ́ mẹ́rin torí rẹ̀ ọlọ́run ọba ló pin ogun kò fílẹ̀ fún ànábì gan kò fílẹ̀ fún màláìka gan torí rẹ̀ nígbà tí èèyàn bá kú àwọn tó nímọ̀ nípa bá ń ń pin ogun àwọn ni wọ́n bá yàn pin fáwọn ẹni tí èèyàn fi sílẹ̀ sáyé kan nínú àwọn ẹni tí yọ̀wọ̀ bí kọjá yìí pé ọmọ tó yẹ kó jogún bàbá rẹ̀ òun ló ṣekú pa bàbá yìí à ẹni tó ṣekú pò kú tó kù fi dòkú tó tí dúkìá rẹ̀ fi di ta fẹ́ pín kò ní jogún rẹ̀ o kò ní jogún rẹ̀ rárá àbí kọjá pé ni bàbá àti ọmọ ni wọ́n rìn nípa ẹ̀sìn bàbá kú lórí islam ọmọ ò ṣe islam mọ́ ìwọ náà ti mọ̀ pé nǹkan tí bàbá rẹ̀ fi sílẹ̀ ó nílò iná ni ìwọ náà ṣe bá ṣe islam so ọ̀rọ̀ pé ah, ẹ gbọ́dọ̀ fún mi lẹ́tọ̀ọ́ bàbá mi bàbá rẹ̀ báwo ìwé iṣẹ́ bá ṣe islam tó bá pé wọn náà ló kú bàbá rẹ náà ní jẹ kọ́bọ̀ rẹ nítorí pé wọn náà ṣe mùsùlùmí bàbá rẹ jẹ́ mùsùlùmí ẹni tó jẹ́ mùsùlùmí ò ní jogún ẹni tí èsè mùsùlùmí ẹni tí èsè mùsùlùmí ò ní jogún mùsùlùmí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí rẹ̀ kò sí nínú òfin ọlọ́run pé kó dá ogún rẹ pín kó tó di pò kú. hello maaleykum salaam tula ọkàn kí ló kọ yín bẹ̀rẹ̀ tí ń béèrè. abdullahi kí ni ìdájọ́ ìfàlẹ́lẹ́lẹ́ ìfura ní Islam ẹlẹ́gbẹ̀ẹ́ ni pé ọ̀nà ọ̀la lè gbà ṣe kọ́pẹ́tì yìí. àkọ́kọ́ uh, kò sí tó jẹ́ wọ̀límọ̀tò Qur'an uh, Nàìjíríà ń bì ni wọ́n ti kírètì so nínú òfin Ọlọ́run ọba wa kò sí tó burú kọ́ mọ́ kọ́ alukur'an kọ́ ka kọ́ kẹsẹ̀ já ká sì fún níwèé rí i pé ah, ọmọ yìí ti mọ alukur'an kí o mímọ̀ kí ọ̀wá jàbí ká ha gbogbo ẹ̀ sórí ó ti ṣe jẹ́ pé tàǹjẹ́ pọ̀ lọ́dọ̀ àwa Yorùbá bàjẹ́ ọmọ kan ń kí alukurani tààtàtà níkekúkè tó jẹ́ pé tí wọ́n bá fẹ́ ṣèdánwò fọmọ lórí pé wọ́n lò ti mọ alukurani ké ìdí ọmọ ló kó domi gbogbo ní tí wọ́n lọ́ máa kéwọn wọ́n rí i pé kọ̀mọ́ kankan ọwọ́ ní tí wọ́n kàn fẹ́ fi sí lẹ́nu tí wọ́n kà lójú àwọn èèyàn tí wọ́n fi pawó òun náà wọ́n kàn gbé sí lẹ́nu. a a a ṣe fálà fẹ́ tàǹjẹ́ báyìí púpọ̀ torí ẹ gbogbo eléyìí à ń jẹ ni o ẹ gbìyànjú ẹ̀yin tẹ ẹlẹ́ẹ̀ máa kí o ẹ jẹ́ káwọn ọmọ ọlọ́mọ kí wọ́n há gbọ́wọ́ yín à ẹlẹ́yìn náà ha wọn kò sí tó burú ẹ gba àwọn ọmọ táwọn ti ha tí wọ́n kọ́ àwọn ọmọ tí fi ha ẹ rí àwọn ọmọ kéékèèké yẹn lákà wọn mú gan tó bá ipa bá lò dáadáa ọmọ ọba ní sọ ṣùgbọ́n gbà tá a lọ síbẹ̀ pọ̀lọpọ̀ nínú wọn fi nǹkan tí ò sí á fi wọn gbà àyè àti ha ní sí fún ma ẹ wo iye ọdún tó máa ń lò ń lè kí ó tó bá yẹ pé ẹ bá mójútó káwọn ọmọ alukurani ó dájú pé tí ó alukurani wọn ò bá pọ̀ jọjọ láwùjọ Yorùbá yìí kí ẹ bá ṣe pọ̀ jọjọ láwùjọ Haúsá a máa náà ni zero eight six zero one six five four one lẹ́ẹ̀kan sí zero eight zero eight six zero one. 6141 nínú ìbéèrè tí ó tún wà níbí ni wípé àwọn àwọn kan ní ilẹ̀ Yemen wọ́n ní wọ́n gbógun ti àwọn mùsùlùmí kan ní Juba tí wọ́n àwọn rọ́fídọ̀ pé wọ́n lé wọn kú ṣé nínú tí ó yẹ fáwọn mùsùlùmí náà ni pé irú àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tí wọ́n kú ń bẹ̀ tí wọ́n ya kú ń bẹ̀ ìyẹn lè máa ṣàdúrà fún wọn pé ọlọ́run kó dáàbò wọn kó dójú ti àwọn tí wọ́n lé wọn kú níbi tí wọ́n ti lé wọn kú. nínú òfin ọlọ́run òfin hadith anabi sallallahu alaihi wasallam wá pé man la yahtamu bi amri al-muslimin falaysa minhum ẹni tí ò bá ti dààmú pẹ̀lú ọ̀rọ̀ àwọn mùsùlùmí kì í ṣọ̀kan nínú wa ibikíbi tí yàrá ti jẹ mùsùlùmí láyé mùsùlùmí níbikíbi tí wọ́n bá wà ọ́ kún pé wọ́n ní nǹkan yẹn ṣe o ní nǹkan kan tó lè fi ràn wọ́n lọ́wọ́ àmọ́ lè ṣàdúrà bẹ́ẹ̀ lọ́n pé kọ́ lọ́n la wọn kọ́ gbà wọn lọ́wọ́ ọ̀tá wọn kọ́ má jẹ́ kí wọ́n gbé sọ́wọ́ ìfìyàjẹni ọ̀tá wọn Ọlọ́run ẹlẹ́dàá wa kó kó wọn yọ ńbẹ kò sí tàbí ṣùgbọ́n nígbà táwọn tán jẹ́ ṣíà tí wọ́n dojú ìjà pa àwọn ahlẹ̀ sunna yẹ bó ti ṣe ń ṣẹlẹ̀ nílẹ̀ Yemen àmọ́ pé aburú àti ewu ńlá ló ṣẹlẹ̀ sáwọn mùsùlùmí níbẹ̀ yẹn so àmọ́ bẹ́ẹ̀ lọ́n fáwọn ọmọ ìyá wa mùsùlùmí táwọn wà lórí súnà kọ́lá ẹlẹ́dàá kó gbìmọ̀ jẹ́rí ọ̀tá wọn nínú àwọn ṣíà àwọn rawafid. hello. aleykum sandra kí ló kọ́ yín bọ́ ní ẹ̀tí ń bèrè o. ibrahim fífi ló ń pè láti ọjà àgbẹ̀. pápápá ẹ sì béèrè yín pápápá dókítà wa ṣe àlàyé kan fún wa ní last of our week tàbí gbogbo last three weeks nípa ẹni tí ó ń ṣe káìdọ̀ tó jẹ́ obìnrin tó wá fi pamọ́ fún ọkọ rẹ̀ tọkọ fi gun orí ẹ̀ tóbi bá ní nǹkan pọ̀. wọ́n ní yóò san yóò san bíráàmù kan wọ́n ṣàlàyé rẹ̀ lọ́nà. ẹ dákun ibo ló ẹni bẹ́ẹ̀ ó san sí ìtì fẹ́ kí àwọn dọ̀kítà wa ṣe lálàyé tó bá ti fi sọwọ́ fáwọn aláìní kì í ṣe dúrọ́hàmù kan dínárù kan là ń sọ dínárù kan tó bá ti fi sọwọ́ sáwọn aláìní ó ti parí aláìní tálákà tó bá ti fi sọwọ́ sí wọn kì í sàwọn tí ń ṣe bára o so tó bá ti fi sọwọ́ sí wọn insha allah kò ti tó. jazakumullahu khairan fi dunya wal akhirah wọn fọ pàtàkì fún ẹrú Ọlọ́run tí wọn ṣe agbátẹrù ètò yìí Ọlọ́run kọba ní fi sanwó ẹlẹsàn láyé àti ní ọlànà kẹwọn ọkọ pàtàkì fún àwọn olùmọ̀ wa samahatu doctor Sharafuddin Gbadebo Raji hafizahumullah wa ra'ah ọlọ́kùnrin yìí kárí wọn pẹ́ lórí dáadáa tí ó fi dijọ́ mẹ́jọ. Ìgbà ọdún.